alright guys welcome back to this platform prince tv if today na your first time to come across to this platform I beg what you do for me now just to hit that red subscribe button you put on your notification bell anytime i upload my video you go see how it take happen now i have an update for you guys um, about the kind of like uh, the possibility to renew your two years document even without contract the credential you have to have so that you can renew this uh, two years document without contract you guys can bear me witness that i know many people message me on my instagram uh, different places, even WhatsApp, stating that now I cannot renew my two years permit with the sojourner because I go for a kind of like a, a, a, to renew this document, then they refer me back to uh, commission. This is how it works most times. If you be say you never use the document work or you know they use the document to work in order to convert it to motive of work, at the end of the day, that humanitarian document or special protection provided is two years document, there is high possibility that they will send the person back to a commission to check if the reason why they gave that person the document is still existing. This is why it's very advisable if you are in possession of two years document, it is good you convert it to motive of work, either motive of work of subordinato or you make it to be autonomous. At least let it go to a motive of work so that anytime you go to renew this document, you will not have to be questioned by the questura because if you don't have this um, eh, a contract of work to renew this document in most cases they will be thinking that the reason why they gave you the document when you go for commission they'll try to send you back to commission again and make you review now i have a video which i'm going to display to you guys even the paula explained everything i'm going to show the video so that you guys will watch as well and then another thing again i want to explain to you guys you guys know this requested asilo which is known as six months permit this one you guys are seeing here on board this permit e no get as you wan take manipulate am say you wan convert am into a motive of work Lie, lie. e no get any lawyer for anywhere e no get any person wey go come out e go tell you say yes it is possible to convert this document into a motive of a work if you say e be like that nobody for dey cry for document immediately you have the requested asilo <laughs> you go just even go buy contract or form yourself to be autonomous so that you go go convert that document into a motive of work because anything wey make you go convert am into motive of work meaning that you will now be having a one year document stating to be plastic so if it happens to be that way everybody would have done that so there is no possibility for you to convert A six-month requested asilo into a motive of work. It is never done in any way. There is no way you can convert the six months permissive sojourner of requested asilo into a motive of work. It's never done in any way. You understand? Okay, now let me give you guys the video of Paola to watch. After, then I'll come back to explain most of the things she explained in this particular video. In questi anni, le leggi sui permessi di soggiorno sono spesso cambiate. Nel 2018 c'è stato il decreto sicurezza di Salvini che ha tolto il permesso di soggiorno per motivi umanitari e ha stabilito alcune regole sui permessi di soggiorno. Mentre più di recente, nel 2020, il decreto Lamorgese ha introdotto degli altri cambiamenti anche sulla possibilità di rinnovare o convertire i permessi di soggiorno. Ho pensato in questo video di fare il punto della situazione per capire quindi se il permesso che avete in mano può essere rinnovato, può essere convertito. Se una persona ha un permesso di soggiorno di carta giallo per attesa asilo, non può convertirlo in lavoro bisogna aspettare prima la decisione della Commissione territoriale sulla domanda di asilo. Se la domanda viene accolta, questa persona riceverà un permesso di soggiorno che può essere di 5 anni oppure di 2 anni. Quando quel permesso scade, potrà essere eventualmente convertito in lavoro. Se una persona ha in mano un permesso di soggiorno che si chiama ancora motivi umanitari, oppure casi speciali, oppure protezione speciale, della durata di due anni oppure di un anno, quando scade lo può convertire in lavoro. Se invece la persona non lavora, può comunque chiedere di rinnovare il permesso di soggiorno e in questo caso la questura lo rinnova se riceve il parere positivo della commissione territoriale. La commissione territoriale per dare il suo parere controlla la situazione del paese di origine di quella persona e controlla che cosa ha fatto la persona in Italia durante il periodo in cui è rimasto qui. Per questo, quando viene chiesto il rinnovo della vecchia umanitaria, dei casi speciali o della protezione speciale e la persona non lavora, il mio consiglio è comunque di portare alla questura tutti i documenti utili per fare capire che cosa la persona ha fatto in Italia. Anche se ha lavorato in passato solo qualche mese, si possono portare i contratti, se ha seguito dei corsi di formazione, se partecipa a delle associazioni, oppure se ha avuto dei problemi di salute. Tutti questi documenti possono essere utili per rinnovare il permesso di soggiorno anche se la persona in quel momento non sta lavorando. Guys, I hope you guys have seen when this uh, Paola Obinati explained everything, stating that you cannot renew that cannot change that six months permit into a motive of work all of una know how e take happen here eh, huh? so no be something wey be like say na because of say she come tell us we first know how e take dey happen no be everything dem go tell us e <laughs> get one way we still uh, know you understand so guys that is it now this explanation is going to come this way because of my facebook page people Now, make e be like say they come this way now the facebook page people they never know uh, most of the uh, loss of the new decreto de sucuresa you understand now let me state one thing you heard when this lady was still stating that during the time of matteo savini many people can bear witness that this man stop a lot of things a lot of ingredients when e be like say they for immigrants. thereby when you go for commission if the judge or if the territorial commission See, say you no qualify for asilo politico of five years or that of the subsidiary document then they will give you the humanitarian document but as avini come im come remove that humanitarian document say e no go dey into existence again but now with the law of uh, luciana lemojeze which is now the current minister del interno have stated that the special protection is there and it will be given to those ones who are not qualified to get this um, asilo political subsidiary document or those ones who have been integrated so for my facebook page people in my next video i go bring the new decreto the sucuresa for na how e be say you go fit take get two years document make you know how e take dey state for that side so guys that is it have this explanation that six months document cannot be converted to a motive of work To you say dey happen like that everybody for don get document for this country uh, if for not get anybody wey for dey cry for document again so guys this is just a little bit update in my next video uh, facebook page pipo I go hold on i'll give una more explanation based on the new decree to the sukuresa so that una see how things still dey play those of them, be like say for uh, germany spain and other places if una need to come back to come integrate for italy una go come make on our own decision so that is it guys guys you heard what the lady have said already in that particular video that you know if e be like say you get um, uh, work wey you don do before if you have to go and renew the two years document you have to take the contract of the past work if like say you still dey for the condition of health or any kind of uh, uh, reason you have to state if you have gone to the language school you have to present all those certificates so anything you have done during the time you have been in Italy with that uh, two years document, you have to present those things that will give you the um, kind of like possibility to renew this permessory sojourner even when you don't have the contract of work. So guys, have it in mind, try to do something so that you go renew your two years document because if not, there is a high possibility for them to send you back again for commission to review your case and know how all these things are happening. And then for Facebook page people, I beg, I beg now in the name of God, man, I go subscribe for the channel YouTube for Prince TV because now next week go dey live for dat place with dis paola there you go drop all your question for comment section as you dey drop your question i will read and ask am then you go answer the question most of una wey first dey hear italian go hear those ones wey no dey hear too go still try our best to give translator una see how e take dey happen so guys that is it make sure say you go for that youtube for prince tv e dey very important e no go come for facebook page here na there e dey go because e no get as one take do the live combinato for facebook so na youtube e go dey go so that is it guys if you never subscribe to this platform till next time again we be together try to subscribe ciao.